بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وجميع من والاهم بإحسان إلى يوم الدين مع بعد أيها الإخوة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run bá wa atọ́rọ ìkẹ́ ọlọ́run Anu rẹ̀ àti àwọn ore èyí tí máa ṣe fẹ́ dáa tí ò kí ń tán láéláé kọ́lọ̀mbá wa ṣe fún aṣíwájú wa nábì wa Muhammad ọlọ́mbà wa ṣe rúrí bẹ́ẹ̀ fún wa àwọn sọ̀hábà ọlọ́mbà wa ṣe rúrí bẹ́ẹ̀ fún wa àti gbogbo àwa tí a ń bẹ lórí ẹ̀sìn èyí tí wọ́n sọ̀kalẹ̀ láti sọ́mọ fánàbí wa Muhammad àwa ń bi ọlọ́run bá Allah subhanahu wa ta'ala àrọ́mọdọ́mọ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run bá wa ṣe wọ́n ní múmìnì ọlọ́run má yọ káfíru láàrin wọn má sì yọ oníbídíà láàrin wọn. Ibadallahi ta'ala ẹ̀yẹ́rúsìn ọlọ́run bá wa ní ìtẹ̀síwájú àlàyé nípa fíkẹ̀ òjòmáà àgbọ́yé ẹ̀sìn èyí tí ó tọ́ fún gbogbo ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó gbọ́dọ̀ mà nípa ọjọ́ tá à ń pè ní ọjọ́ ńlá èyí tó já sí pé ó jẹ́ ọdún ọ̀sẹ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run bá bùn àlùmọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ jùmọ̀ là ń pè bẹ́ẹ̀ jàmá. àwa ń ṣàlàyé fún wa àwọn tí ó yẹ ká mà nípa ọjọ́ yìí ká lè bá a máa bá a ṣe bá ọjọ́ yìí lò. ibi tí a wá dé níbi àlàyé wa òun náà ni àmàlù yawmi li juma'ati wa laylatiha àwọn iṣẹ́ tí a máa ń ṣe ní ọjọ́ juma àti òru rẹ̀. ìkúwàtà iman ẹ̀yẹ lùsìn ọlọ́run bá wa nínú iṣẹ́ tí wọ́n fẹ́ fún wa ká máa ṣe ní ọjọ́ juma òun náà ni asọ́láàtú alànàbíyí sallallahu alayhi wa sallam yawm al-jum'ati ẹ̀sìn wa tá a wà ń bẹ̀ yìí ó kọ́ wa ọlọ́run ọba wa ọba tó dá wa ó fi máa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì tán wá fi mọ̀ yìí òun náà fi mọ àwọn mùsùlùmí àná àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ló wá gbà wá fún àwa wípé nínú iṣẹ́ tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fẹ́ ká máa ṣe ní ọjọ́ juma tá a bá sì ṣiṣẹ́ yìí tá a mójútó àdípèlé ẹ̀san òun láṣẹ kí ni òun láfi pẹ̀lọ́dọ̀ ọlọ́run bá Allah irú àwọn iṣẹ́ báyìí nínú wa àwọn àlùfáà ní yustahabu iqsaru mina salati sallallahu alaihi wasallam yawma li jumaa. wọ́n ní wọ́n fẹ́ fún wa kí a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣàlátù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ juma kí ni ẹ̀rí ọrọ yìí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ń bá èmi àti yín sọ̀rọ̀ nínú alukur'an al-karim nínú suratul azab ọlọ́ọ̀bá ní a'udhu billahi minash shaitani rajim inna Allah ọlọ́dún dájúdájú wọn ọlọ́ọ̀bá Allah wa malaikatahu àti àwọn màláìkà yusalluna ala nabi ọlọ́ni àwọn ń ṣe àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wá ní ayọ́wálẹ́dínà àmánú ọlọ́run ní a pè ẹ̀yin tẹ́ gbọ́ ọlọ́run bá gbọ́ tẹ́ gba Allah gbọ́ tẹ́ sì gba ànábì Muhammad gbọ́ sallallahu alayhi wa sallam sọ́lù àlẹ́yìn wàsálímù tẹ́sílímà ọlọ́run bá ní ẹ̀yin náà o ẹ máa ṣe àsàlátù fanabi Muhammad sallallahu alayhi ìkọ́tà ìmáàni. ṣẹ́rí àyà yìí òun ni ọlọ́run sọ kalẹ̀ fanabi Muhammad ta fi ń ṣàtàlátù fanabi àmọ́ àyà yìí ń ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ìntọ́lọ̀ nsọ ń sọ òun kọ́ ni wọ́n ń sọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí mùrọ́ọ̀dù ọlọ́run tó fi sọ àyà yìí kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ló fi já sí pé àyà yìí kà fún wa yìí ó má bùkátà sí àgbọ́yé kí làgbọ́yé ti ń bẹ lábẹ́ àyà yìí. Allah ta'ala ní dájúdájú wàlìmàláyíkàtàhù àti àwọn màláyíkà yusalluna ala nabi àwọn máa ń ṣe àsàlátù fúta ní anábìwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wá ní yá àyíwá lẹ́dínà àmánù ọlọ́run ni àwa pè olùgbàgbọ́ òdodo sọ́lù àléhìm wọ̀sẹ́lìmù tẹ̀sílímà ẹ̀yin náà máa ṣàṣàlátù fànàbí ẹ sì máa tọrọ àlàáfíà ọlọ́run àánú ọlọ́run ẹ máa ṣe kí ni ẹ máa tọrọ rẹ̀ fádàbí Muhammad sallallahu alayhi wa sallam níbo láti yà lọ jàmá a nínú iṣẹ́ tó fẹ́ ká máa ṣe lọ́jọ́ juma òun náà ni ká máa ṣàṣàlá tó fádàbí wa Muhammad sallallahu alayhi wa sallam òun la fi mú ẹ̀rí wa. ẹ wá rí ẹ̀rí tá a mú wá ìbéèrè kan bẹ lábẹ́ rẹ̀ kí ni ìbéèrè náà àwa tá a jólùgbàgbọ́ òdodo báwo la ṣe máa ṣàṣàlátù fún ànábì Muhammad tá a sì bá ládàá ṣàlátù yẹn lálìkìyàmà tí ó wàá jẹ́ òkùnfà oríire fún wa tá a fi wá wọ ọgbà àlùjẹ́nà eléyìí kan àwọn sọ̀háábà. So ó mú wọn lẹ́mìí nígbà tí wọ́n sọ àyà ìkàlẹ̀ fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi já sí pé nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ táwọn sọ̀hábà gbọ́ wọn ò ṣe méní méjì wọ́n lọ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé àyà tọ́lọ́run sọ̀kalẹ̀ fún ọ tú fún wa. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n lọ bá ànábì wọ́n rèrè ń ṣe ọlọ́run a ti mọ bá a ṣe kí ọ tó bá jẹ́ ti kíkí àmọ́ báwo la ṣe sàṣàlátù rẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì wa ní kúlú Allahu akbar ànábì ni ẹ máa sọ pé Allahumma salli Muhammadin wa ala Muhammadin. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك أميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أميد مجيد صلى الله عليه وسلم إليني ni àsàlátù tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó kọ́ àwọn àsàlátù yìí òun làwọn sọ̀hábà ṣe fànàbí gbogbo sọ̀hábà pátá irun àsàlátù yìí ni wọ́n ṣe fún ànábì àwọn táàbì yìí irun àsàlátù yìí ni wọ́n ṣe fún ànábì àwọn táàbì táàbì yìí irun àsàlátù yìí ni wọ́n ṣe fún tani ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi já sí wípé nínú iṣẹ́ tá a máa ń ṣe lórí ìrun rákà ẹlẹ́ẹ̀kẹrin a ṣe àṣàlátù ńbẹ̀ ká tó sálámà nínú iṣẹ́ tá a máa ń ṣe lórí ìrun tó bá yẹ pé rákà méjì ni rákà ẹlẹ́ẹ̀kejì ṣe àṣàlátù yìí ká tó ṣe kí ni jàmá ká tó sálámà lórí ìrun. àṣàlátù yìí wá wa pé tá a bá fẹ́ ṣàṣàlátù o èyí gangan láàṣì fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tá a fi gbalada kí ni ládàá sàlátù torí pé léyìí gangan lànàbì kó àwọn sọ̀hábà ìkọ́wọ́tà ìmáàlì ibi tá sàlátù yìí pàtàkì dé tí mùsùlùmí bá jáde láyé tá a bá fẹ́ ṣiṣọ́ láti sí lára lẹ́yìn tá a bá ti ka fatia àti súrọ̀ níraka ní kábàárà alákọ̀ọ́kọ́ kábàárà ẹ̀kejì tá a ṣe àsàlátù láti ṣe kiri jẹ́mọ́ òun náà látò kà ń bẹ̀. àwa ń gbọ́ yé pé tó máa ní káṣíṣàṣà láti fọ́nà bí wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí al'amuru al'ilahi àṣẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àsàlátù wo láṣẹ àsàlátù tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe yìí ni àsàlátù yìí ni àwọn kan tí wọ́n ń pè ní àsàlátù ràgó arí àfáà tó wàṣọ àfáà tó láwà ní àfáà tó múra bí àfáà nígbà tó fẹ́ fẹnu yẹpẹrẹ àsàlátù àsàlátù ló fẹnu yẹpẹrẹ ó pe ní kíni àsàlátù ràgó àsàlátù tó já sí pé àwọn adánájẹ ló ṣe kíni o àwọn náà mọ̀ wá. àmọ́ nínú ọ̀nà tí ṣàìtọ́ọ̀nù gbà mú àwọn èèyàn lónìí tí wọ́n fẹ́ sin lọ́hùn àmọ́ tí wọn ò mọ ìlànà tí wọ́n fi sin lọ́hùn tọ́lọ́hùn fi gbà lọ́wọ́ wọn. kò wá ní yà á lẹ́nu lónìí pé tó bá ní ṣiṣẹ́ Muhammad kí ni ó máa kà fati ẹlòmí tó bá ní ṣiṣẹ́ Muhammad kí ni ó máa pa sọ̀lá tó gbogbo àwọn asalatu yìí ọlọ́run ò sọ kalẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹni tí ó ṣàṣàlátù fànàbì tó sì fẹ́ wo ni ó kà èyí ní kan àwọn ni wọ́n torí òun làwọn sọ̀hábà ká òun làwọn ìyàwó ànábì ká òun làbúbákìrì ká òun ni umaru ká òun ni usmanu ká òun ni ali ká gbogbo àwọn sọ̀hábà àwọn tábì lóbi jáde gbogbo ẹni ó bá wa ni ó máa kà èyí tá a kà yìí ni. a sì ń bẹ lábẹ́ ayatollah ní inna Allaha wa yusalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallimu taslima duqwatal iman àwa ti wá mọ bá ṣe ṣàṣàlátù fọ́dọ̀bí wa Muhammad sallallahu alayhi wa sallam tá a fi gbalada àṣàlátù báwo la ṣe wá mọ̀ ànábì ló kọ́ àwọn sọ̀hábà yìí pé ihun tẹ́ ṣe rèé o tẹ́ bá fẹ́ mú òfin ọlọ́run ṣẹ o tẹ̀sífẹ́ kọ́ lọ́n ṣe kí ni kó san yín lẹ́sàn-án rẹ̀ àwa ń gbọ́ yé lábẹ́ àyà yìí pé àṣẹ ẹ̀sìn ànábì ni wọ́n fi rán ànábì ni ó kọ́ wa lẹ́sìn àwọn kan wá dé lónìí wọ́n wá gbé àwọn àwọn àwọn arábáǹdì àwọn àgbélẹ̀rọ àsàlátù àwọn àsàlátù àrọ́dàrọ́dà wọ́n wá gbé wa láwọn ará àsàlátù àrọ́dàrọ́dà tí wọ́n gbé wa náà ní sàlátù lè fa ti wọ́n ní tó o bá ṣe mẹ́fà rẹ̀ ó gbé orí di alukur'an ẹ wu ọ̀rọ̀ burúkú lóbi jẹ́ àtúnkẹ́ látòlì lọ́mọ ṣètò látòlì Fatima o tó bá fẹ́ jọmọ lẹ́yìn ìfànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam má ṣe é má gbogbo ìran àṣàlátù tó kù táwọn èèyàn ń hun fúnra wọn ipe wọn fẹ́ fi dípò sọlátìlì bùrọ̀míyà má ṣe kí ni jàmá má ṣe é má torí pé tó bá ṣe kí ló ṣe jàmá ó ṣe bí ìntànà bí òmùwá ló ṣe kí ni òun ló ń ṣe anabi wa muhammad sallallahu alaihi wasallam sì ni mani amila amala anabi gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ò sí nu iṣẹ́ ta ni ó ṣe fàwọ̀rọ̀ dù á dá padà fún lálìkì á mọ̀ tó o bá fẹ́ ṣàṣàlá tuntun fẹ́ gbà ládàá kí ló máa ṣe jàmá sọláàtù lè bọ̀rọ̀ mi yà ló máa ṣe ìyẹn yẹn jú. ìbéèrè wa wáyé pé bàbá ní allahumma salli ala muhammadin tá là ń pè jàmá à ń pè allah ipe kí allah o kó bá wa kẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìbéèrè tó wá wáyé ni wípé báwo wá ni ọlọ́run báwo ló ṣe ń ṣàṣàlátù fúnàbí wa Muhammad sallallahu alayhi wa sallam báwo ni àwọn màláìka bó ṣe ń ṣàṣàlátù fúnàbí wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé àyà yìí náà ni àwọn àfáà lásàlátù gbámú tí wọ́n fi ń ṣe àṣàlátù sunday sunday fáwọn èèyàn pé ẹ máa bọ̀ ẹ̀yin ìyá ẹ máa bọ̀ ẹ̀yin bàbá ẹ máa bọ̀ àwa ń rí ọkùnrin ọkùnrin ọkùnrin la ilaha illallah yóò wá jáde ńlá wá níbo lẹ́nu lólóhùn lu àsàlátù kódà ń gbà tí wọ́n kọ́ gbé e wá gan àwọn ìyá alámọ̀ tí wọ́n ń lọ àsàlátù àwa mọ̀ pé àsàlátù náà ti wá di tọkùnrin ọkùnrin ọ̀lẹ́ tí ò lẹ́sìn ṣe ló ń lọ àsàlátù ọkùnrin tó bá lẹ́sìn ṣe ilé kí ó ní ó lọ ilé kí ó wá gbà ìwé ìta àjókòó yìí àbíkọ́ ilé kí ó ti lọ tẹ́tí wá síwájú àwọn afẹ́sìn àyà yìí náà làwọn àfa yìí náà wá gbámú tí wọ́n ní à olóhùn olóhùn Allah ó ń ṣe àsàlátù fún ànábì àwọn màláyíkà náà ń ṣe àsàlátù fún ànábì àwa ni tó bá lọ́lọ́ ń ṣe àsàlátù fún ànábì ṣọ́lọ̀ wọn á sọ pé Allahumma salli ala Muhammadin torí tó bá gbà yí pé àsàlátù táwa ń ṣe òun òun náà ni ọlọ́run ṣe fún ànábì wa Muhammad. sallallahu alayhi pàkọ́dé káfàrọ́ ó ti di kèfèrí. torí pé ábè lọ́wọ́ yìí pé ọlọ́run wo ni Allah ń pè tó ń tọrọ ìkẹ́ rẹ̀ fanabi Muhammad sallallahu alayhi tó bá tẹ̀sán fún tiwa fanabi á ní wọ́n ń pè ọlọ́run bá kíní ọlọ́run Allah. àwọn àlùfáà wa ní gẹ́gẹ́ bí ọlọ́ni fasaálù aládìkiri ìhùnkùntúnlá tààlàmù ó wà lọ bè lọ́dọ̀ àwọn olùmọ̀ tọ́ba ní ọlọ́run ṣe àṣàláàtì fanabi wa muhammad sallallahu alayhi wa sallam yarhamu allahu subhanahu wa ta'ala rahmatan wasi'a ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run bá àlékè ọlá ó kí ànábì muhammad ní ìkẹ́ tó gbòòrò lára ìkẹ́ àsàlátù bẹ̀rùn àràhàmàtù ni ìkẹ́ tọ́lọ̀ ń ṣe kí ni tọ́lọ̀ ń ṣe fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lára ìkẹ́ rẹ̀ ní pé ọlọ́run so orúkọ ànábì mọ́ orúkọ ara rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ wọnú Islam ní ìsìn tọ́ba ní ẹ̀sọ́ kálímọ̀ kí lẹ́sọ̀ ẹni àṣàhádù alá ìlàhà illallah wa àṣàhádù anna Muhammadan abduhu wa rasuluhu àsàlátù tọ́lọ̀ ń ṣe fànàbì òun ni pé ọlọ́run kẹ́ ànábì ọlọ́run ò ṣerú àsàlátù tèmi àti ṣe fún ní fànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kejì òun ni wípé àsàlátù tọ́lọ̀ ṣe fànàbì sallallahu alayhi wa sallam ìkẹ́ni nínú ìkẹ́hùn òun wá ni wípé ọlọ́run wá ṣe ìrántí ànábì wa Muhammad ní dá ìmọ̀ ni ojoojúmọ́ lẹ́ẹ̀mọ́ arántí ẹ̀ bá a pèrun arántí ànábì bá a ṣèkọ́ mọ̀ arántí ànábì bá a fẹ́ sálámà arántí ànábì bá a fẹ́ ṣàdúrà arántí ànábì gbogbo ń tá a bá ń ṣe inú ẹ̀sìn amọ̀nà títa ni amọ̀nà títa nàbí wa Muhammad. ara rẹ̀ náà ni wípé bẹ̀rẹ̀ yẹn ní ìsìn tó ń gbààwẹ̀ Monday àti Thursday ta ló fi rántí jàmá ó fi rántí ìlànà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam bàbá ṣe súnà ọmọ tàlàfíà ti jẹ̀mọ́ ìlànà nàbìwá muhammad sallallahu alayhi wa sallam bí òkú bá kú tá a kírun sí lára tá a gbé sínú kòtò ìlànà tàlàfíà jẹ̀mọ́ ìlànà nàbìwá muhammad sallallahu alayhi wa sallam ló fi já sí pé ẹ lè yọ ìlànà nàbì kúrò nínú kíní kúrò nínú islam ìyẹn ni àṣàlá tọ́lọ́ ṣe kíní tọ́lọ́ ṣe fún ànábìwá muhammad sallallahu alayhi wa sallam bí yẹn bá wá yanjú ó wá ku àṣàlá tù táwọn ṣe kíní táwọn màláyíkà ṣe fún ànábì. kí wàá ní àsàlátù àwọn màláyíkà fanabi wa Muhammad sallam òun náà ni istighfaru lahu gbogbo ìgbà làwọn màláyíkà máa ń tọrọ àforíjì fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló fi já sí pé nínú iṣẹ́ táwọn màláyíkà ń ṣe tọ́lọ́hún fi ń ṣe kí ni tọ́lọ̀ ọba àlékí ọlábi sọ wọ́n di ẹni tó súnmọ́ ẹjọ́ ní pé ní gbogbo ìgbà ni wọ́n máa ń tọrọ àforíjì ọlọ́run fún ta fúnàbíwá Muhammad ló fi já sí pé ọlọ́run padà wá gbàdúrà àwọn màláyíkà ọlọ́run padà wá kí ànẹ́bì pátápátá pé ìrí ànẹ́bì ẹ̀ṣẹ̀ tó máa ṣẹ̀ èyí tó ti ṣẹ̀ kọjá àtẹ̀yí tó máa ṣẹ̀ àwọn ọlọ́run ṣe kí ni jẹ́mọ́ àwọn ọlọ́run bí ọmọ ìtumọ̀ ayé àwọn nù o ìtumọ̀ àyà yẹn nù tọ́mọlá sàlátù àwọn màláyíkà àforíjì ọlọ́run tọ́mọlá sàlátù tọ́lọ́run ṣe fanabi wa mùsàlám òun náà ní pé ọlọ́run ṣe kí ni ọlọ́run kẹ́ ànábì níkẹ́ tó ṣe kí ni jàmá ìkẹ́ tó pọ̀ àwa la wá ń ṣe àsàlátù fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam lábẹ́ àyà yìí wá ní kò wá sí àsàlátù Sunday Sunday ń bẹ̀ lábẹ́ àyà yìí nìyí kò sí ká kóra wa jọ ká ṣe sàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé gbogbo eléyìí ànábì ò fi kọ́ àwọn sọ̀háàbà gbogbo eléyìí àwọn tábìyìn ò mọ̀ ẹ́ lẹ́sìn àsàlátù tánàbì wa mú wa gbogbo àwọn sọ̀háàbà gbogbo tó bá ti wá bára wọn wọ́n ṣe kí ni wọ́n máa ṣe àsàlátù fánàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkúwọ́tẹ̀lì ìmáàni àwọn àlùfáà wa ní wọ́n wá gbà wá láàyè èsì mú wá fún wa ká wá pọ̀ lásàlátù fún ta ni fúnàbí wa mùsàsálàm torí pé ànábì sọ yìí pé inna min afdali ayyamikum yawmal jumu'ah ànábì ní dájúdájú nínú àwọn ọjọ́ tó ń lóore jù fún yín òun náà ní ọjọ́ kíní ọjọ́ jùmọ̀ nínú àdìsí àwọn ànábì wa sọ yìí pé fáksìrú àléyà nínà sọ̀dá àti ànábì ní ẹ wá pọ̀ ẹ pọ̀ lẹ́ni tí ó máa ṣàtọ́jú fún ànábì wa muhammad sallam ẹ pọ̀ lásàlátù fẹ́mi ànábì muhammad sallam fàksìrú àlẹ́yà ẹ pọ̀ lásàlátù fẹ́mi kíni fẹ́mi ànábì muhammad sallam lọ́jọ́ juma. ànábì nítorí wípé fa inna salatakum màrúdọ̀tún àlàyà ànábì nítorí bí àsàlátù tẹ́ bá ṣe fún mi lọ́jọ́ juma yìí àsàlátù yìí màrúdọ̀tún aláìyá wọn gbé wá bí Muhammad yóò kàmìlára bitimbawa ti ń bá wa tóbi já sí pé nínú iṣẹ́ tá a ṣe lónìí láwọn iṣẹ́ olóore tágbẹ̀ládàwájú ọlọ́run òun ni pé ká ṣe kí ni jàmá o ká pọ̀ lásàlátù fúntání fúnàbíwá Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí mi àdìsí tá kà yìí abanitirafa wa Ahmad àti Abu Dawud nínú àdìsí mi ànábì ni màá sọ́la àláyà wáhídà sallallahu alayhi ashar ànábì islam ní ẹnikẹ́ni tó bá ṣe àsàlátù kan fún mi ọlọ́run ó ṣe kí ni yóò dá mẹ́wàá padà fún un ló fi já sí pé ta ní ọlọ́run ṣe àsàlátù fànàbì sẹ́ kò túmọ̀ sí wípé ọlọ́run sọ pé Allahumma salli ala torí pé tó o bá ti sọ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ọlọ́run ọba àwo ni Allah tún ń béèrè àánú rẹ̀ ìkẹ́ rẹ̀ fún ànábì wa Muhammad torí pé ọlọ́run ló yàrá rẹ̀ yìí pé la sharika lahu ọlọ́run lòun ò ní kíni òun ò lórogún ibi tó ti mọ̀ yìí pé àsàlátù tọ́lọ́run bá ń ṣe fànàbí kíni o yẹ̀rẹ̀ amòhùnlọ́hù ràmẹ́tẹ́n wàásìá ọlọ́run bá ṣe kíni ó kẹ́ ànábì ni níkẹrẹ tó ṣe kíni jàmáà ìkẹrẹ tó pọ̀. ànábì wa ní ẹni bá ṣàṣàlátù kan fóun ọlọ́run fi dá mẹ́wàá padà fún ní ìsìn ìwọ ṣàṣàlátù kan fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní Allah ó fi dá mélòó padà fún ẹ mẹ́wàá sọ́lọ́ òtún wá sọ wípé Allahumma salli ala lágbájá ala fúlàní bùnú fúlàní. a wà ní tọ́lọ̀ tó bá yẹ pé n tó gbà lérò nù ọlọ́run ọba àwo ni àlá tún ń pè kó ṣe kí ni kó ṣe sàdáàtù fún wọn náà àmọ́ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí yùdọ́ àfò yùdọ́ àfò yùdọ́ àfò ńlọ́hu subhanahu wa ta'ala ọlọ́run ọba àlá subhanahu wa ta'ala yóò sani náà ní ẹ̀san mùdọ̀ àfàtàn kẹsìrọ̀ láwọn ẹ̀san àdípele ẹ̀san yòdọ́ afọlọ́hu subhanahu wa ta'ala mọ̀dọ̀ afẹ́tẹ́n kẹsìrọ̀ ọlọ́wọ́ ṣe kí ni ọlọ́wọ́ san ní àdípele ẹ̀san tó o bá ṣètò láti kan fún wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ fi dá láàdá mẹ́wàá padà fún ìwọ náà tó fi já sí pé àsàlátù tọ́lọ́run máa ń ṣe fáànàbì àánú lọ́lọ́run fi rọ kiri káànàbì wa muhammad tí wọn náà bá wá ń wá àánú ọlọ́run ṣàṣàlátù kan fún ànábì ó fi gba àánú mẹ́wàá lọ́dọ̀ ta ni jàmọ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ibadallahi ta'ala ìyẹrùsìn ọlọ́run bá wa nínú àdíìsì mi tẹ́ fi mọ̀ pé nínú iṣẹ́ tẹ́ máa ṣe lọ́jọ́ júmọ́ òun náà ní kẹ́ pọ̀ lásàlá àti fúnàbí wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ma min ahadin yusallimu alayya anabi ni kò sí ẹnìkan nínú ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí tí ó wàá ṣe àsàlátù kan fún Muhammad ilà rọ́ọ̀dọ̀lọ́wọ̀ àléyà rúhì àyàfi kí ọlọ́run bá lè kí ọlá kó dá ẹ̀mí òun padà sí ní kó dá ẹ̀mí òun kó dá padà sí òun ní ara àtà àrọ́dà àléyì ìsálàm tí tóun ṣe kí ni tóun náà fi dá àsàlátù náà padà fún nítọ̀hún tó bá ṣe àsàlátù kan náà bá sálámù nìsín ọlọ́run dá ẹ̀mí ànẹ́bí padà sí lára nù sàárè ànábì náà wá ṣe kí ni yóò wá dá sàlátù náà padà fún ìwọ náà ló fi já sí pé nínú iṣẹ́ tó fẹ́ jẹ́ àṣe ní ọjọ́ juma òun náà ní ká máa ṣe sàlátù púpọ̀ fánàbí wa amma sallallahu alayhi wa sallam àsàlátù ìwá ni tá a bá ṣe jí nísìn tá a bá ń àmà ṣàṣkárù yẹn láwa nìkan pé allahumma salli ala muhammadin wa sallim á pọ̀ tó já sí pé àwa gun òní mọ iye òǹkà tá a ṣe kí ni o tá a ṣe fanabi wa muhammad sallallahu alaihi wa sallam àsàlátù kan tó bá wá ṣe fanabi àsàlátù kan tó bá ṣe fanabi láàdá mẹ́wàá àánú ọlọ́run mẹ́wàá ló ṣe kí ni jama o òun ló fi gbà àbí ọlọ́run bá allah subhanahu wa ta'ala èyí tá a sọ yìí kí ọlọ́run bá lékè ọlá kó fi sínú misánù àsànàtì ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú ògo ọlọ́run bá allah tó bá di ìjókòó èyí ọjọ́ juma míì tí ó tún máa wáyé kọ́lọ́jọ́ máa bá a lórí dáadáa á wàá sọ àwọn láàdáa tó ń bẹ fún ìmọ̀ ṣètàlù fanabi wa muhammad sallallahu alayhi wa sallam aqulu qala hadha asakunle wàlẹ́kùn assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu.